الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنك إليك يا إسلام تفقوا òun náà ní ká jẹ́ ẹni tó ṣe fọkàn tán ẹni tó ṣe fọkàn tán tí kò ní jàǹbá nítorí pé téèyàn bá ti jẹ́ ní fọkàn tán téèyàn fẹ́ téèyàn kọ̀ èèyàn ti do ní jàǹbá ìjàǹbá kò sí nínú àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn mùnáfíkì ló torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ti ṣe jẹ́ olódodo iná náà tún máa ń jẹ́ ẹni ìfọkàntán nítorí pé kò sí ìfọkàntán fún òpùrọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé ẹni tí kò bá ti jẹ́ olódodo oníjàmbá ni wọ́n máa jẹ́ nínú ìgbésí ayé wa àti màkó gbogbo nǹkan tá a bá ń ṣe náà ni wọ́n máa bí kí wọ́n máa ròyìn wa pẹ̀lú tó bá fi ń ròyìn wa wọ́n máa pè wá pẹ̀lú tó bá fi ń pè wá. ẹni tí bá ń ṣe dáadáa àwọn èèyàn máa pè lẹ́nu dáadáa ẹni tí bá sì ń ṣàbúrú àtàìdá wọ́n máa pè lálábúrú aláìdá bóyá ó dùn ma tàbí kò dùn ma ìròyìn tí wọ́n ń fún òun ló ṣe rẹ́gí pẹ̀lú ìwà tí ń hù kò bá bínú kò bá má bínú nítorí pé àwọn ọ̀lọ́ wá ìròyìn wá fún ọ láti ibi tí o sì ìwà tó ń hù náà ni wọ́n fi ń ròyìn rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ abúradà ẹ̀sìn nìyẹn ti máa ń kó àwọn ìwà tó dáa tó dáa tó dáa ẹ̀sìn ọ̀faramọ́ká parọ́ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí wọn ò ní parọ́ nítorí kíní ó pọ̀ ń bẹ̀rù lọ́dọ̀ rẹ̀ tó fi máa wá parọ fún ọ kí ni nǹkan náà gan alára tó fẹ́ ṣe fún tí ò fi ní sòdodo mùsùlùmí oníjó ní jàǹbá nítorí pé tó bá jàǹbá wọn máa ara ohun tòun wá aburú fún torí ló ṣe jẹ́ pé mùsùlùmí máa ń jẹ́ ní ìfọkàntán mùsùlùmí kì í jàǹbá nígbà tó ti pín ni. wọn ò máa túmọ̀ ẹ̀sìn táwọn ń ṣe ìdínú tó fi jẹ́ pé rí púpọ̀ tó lọ ṣe islam jọjọ́ kúrọ̀ tó lọ ṣe islam oníjàmbá ni ibi jẹ́ sì mà kíkẹ́ bó ti ṣe rí ganan nù àìmàtúmọ̀ ẹ̀sìn àìmàtúmọ̀ islam tó ló ń ṣe ńlọ́fà fún ọ tó bá da ọjọ́ kù tó ń bi ọ́ léèrè àwọn ètò kéré jù nínú ọ̀rọ̀ nípa islam eléyìí tó olóhùn fojoojúmọ́ ṣe ó rí pọ̀ mọ̀ ń parí. tó ìdínú tó fi jẹ́ pé ká mọ̀ nípa ẹ̀sìn wa ó ṣe kókó púpọ̀ nítorí pé tó bá mọ̀ nípa ẹ̀sìn rẹ ó máa ma kí lólu afẹ́ kí ni nǹkan tí ó fẹ́ ó máa ṣe tó fẹ́ ó máa jìnnà sí ètí ọ̀fẹ́. tó téèyàn bá ń tan rẹ̀ dànù yọ padà yé pípa ronú ló ń tẹ̀ dànù lásán ọ̀rọ̀ ní ti ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ó ti máa fọwọ́ gbáyà pé mùsùlùmí ni wọn náà kẹ àfikẹ́ ẹ̀ náà nítorí pé ìwọ ìṣe mùsùlùmí gidi ẹni tí ò dá nǹkan kan mà nípa islam kí ni islam ní kò hù níwà kí ló ní kò ọ máa ṣe kí ni wọ́n ń ṣe. tòìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sánà yóò ti ṣe dá fún láyé àti lọ́run irọ́ gidi ìjàmbá ọ̀nà ni wọ́n ń bá ká ètò túmọ̀ sí pé àìtí ìráyè ìjàmbá ẹlòmíì lọ́nà ò tí jàǹbá tí ààyè bá ti sílẹ̀ fún láti jàǹbá jíjàǹbá ni ó jàǹbá kò kíyèsí polówó rí o kò kíyèsí pé gbogbo ohun tó ń ṣe òun ṣe pamọ́ ni òun ò ṣe gbé tàbùkátà láti nífura o nítorí pé èèyàn lọ ẹnitọ́ bá ti lọ tí ẹ ti bá ààyè àti ṣàtúnṣe kò sí má ọwọ́ àgbàtà wà lókè pẹ̀ yìí iná lèèyàn lè ṣàtúnṣe tó bá ti wá bẹ́ẹ̀ lẹ̀ ó ti parí èèyàn jàǹbá àwọn èèyàn àwọn ọmọ tẹ wá fi sílẹ̀ sáyé ẹ̀ rántí sọ fún wa eléyìí wọn máa bẹ́yìn lọ títí dídọ́ gbẹ̀ndà òkè yà mọ́ èèyàn jàǹbá àwọn èèyàn èèyàn wá sọ fáwọn ọmọ owó lágbájá ẹ̀tọ́ lágbájá gbogbo ẹ̀ ń bẹ lọ́rùn mi o tí mo rò pé mo jàǹbá wọn ẹ bá ń sán o kí n lè ní ìsinmi ibi tí mo wà ọmọ mélòó ni wọ́n máa ń sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ fún tí ó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn dájú burúkú sáwọn òbí wọn láyé tá a wà lónìí ọmọ tẹ kówó fún tẹ́ẹ̀tì ìkù tẹni kọ́ lọ kó jí sẹ́sẹ́ nìkan tó sì yọ ìkànnù rẹ̀ tó sápò tó ní ọdún sẹ́yìn lẹ́yìn ìgbà tẹ kú ètò túmọ̀ sí pé wọ́n ní kó ṣàánú ara rẹ̀ tó bá ń bájà ń bá yí tó ń bájà ń bá lọ

olùwẹlẹdàá kó tún wa wá ṣe kó gbà wá lọ́wọ́ wa burúkú kó gbà wá burúkú kúrò lọ́wọ́ wa Olúwa kó dákun kó jẹ́ ká rọ́nà lọ subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.